bàbá wa ti sọ̀rọ̀ tó ń sìn mo fẹ́ sọ kínní kan fún adébí ní báyìí pé pé òtítọ́ wà bí kan tí kò wọ́n sáwọn Yorùbá mo fẹ́ tú àṣírí yẹn díẹ̀ sáwọn Yorùbá lẹ́yìn mi nìyẹn kókò kí bàbá wa bí fọkàn kan gbé ṣe láti bẹ̀rẹ̀ o kò máa jọ díẹ̀ ni àtún wá bẹ̀rẹ̀ àwọn máa ní títí ìyọ̀títì ọ̀la ìlàṣẹ lọ. ṣé nígbà bá sọ̀rọ̀ àwọn gọ́fúnà pé gbogbo wọn yẹ kọ́kọ́ ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí láàrin ìyá tí gbogbo wọn lè Yorùbá à ń sọ àṣírí kan fún ilé yìí àwọn gọ́fúnà lè Yorùbá wọ́n ti ní plan B plan B wọn dẹ̀ ni pé wọ́n ti mọ̀ kọ́kọ́ mọ̀ pé Tinubu tí wọn bá ti gbé fún Yorùbá nation àwọn fẹ́ gbà so àwọn gọ́fúnà tí wọ́n rí tí wọ́n rí ti Yorùbá rò tí wọ́n ṣe kọ́kọ́ sílẹ̀ Yorùbá àwọn ọmọ fẹ́ tó fẹ́ gbalẹ̀ Yorùbá plan hmm, b tó ń sọ yẹn pé ìkéèsì Tinubu tó bá ti yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wọ́n ti fúnra ẹ̀kọ́ máa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ so àwọn á take over pé Yorùbá ní ṣọ̀rọ̀ àwọn fẹ́ ẹ máa bí ìrọ̀pẹ́ lórí tẹ́ḿpẹ̀tì alága àwọn ohun lọ́sẹ̀ ìlú tí bàbá làkú bàbá wọn gbé sílẹ̀ ọ̀fẹ́ ká which is àti Mákindé. Mm-hmm àwọn gómìnà lábẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọba àwọn ọba wà bẹ́ẹ̀ àwọn businessman ni àwọn pásítọ̀ pásítọ̀ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sàdébóyè wà bẹ́ẹ̀ ó wà nínú àwọn màdàrú ní Yorùbá ó wà ìrọ̀rọ̀ wà báyìí bẹ́ẹ̀ ni àdébóyè wà bẹ́ẹ̀ lébi sẹ́yìn látàdúgbò wà báyìí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe bẹ́ẹ̀ ni mà ẹsẹ̀ tó ń gbé sí nìyẹn ah. wọ́n ti rọ́ọ̀dá bẹ́ẹ̀ ni nítorí ẹ̀ dìgbà tẹ̀lé báyìí ọmọ Yorùbá mo fẹ́ rọ ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde pátápátá ní ìdílé tó kó. àyè tẹ́bá ní kọ́ tẹ́bá ní kọ́ ògùn ilé bíi Black Lion ẹ má fi níbi ìlú ara wọn ẹ má fi lẹ́ran jẹ́sì àdégbò. bí a jọ máa dìde yìí ló dé. bàbá ìṣẹ̀lẹ̀ ló máa jẹ pa mí. <laughs> bàbá mi bàbá mi o ẹyẹ kọ́ náà dì lọ bàbá àwọn ọmọ gbàgbé ẹyẹ amáwọn yín lọ sókè àwọn ọmọ gbàgbé. ẹni sùúrù. ẹ lọ bá ẹyà bàbá black lion. so ìgbésẹ̀ náà gbé láti ọ̀sẹ̀ tó kọjá láàrin sanwó-olú àti mákindé ẹ máa rò pé wọ́n jà ní gbogbo ọ̀wọ́ ara wọn wọ́n ṣiṣẹ́ lábẹ́lẹ̀ pẹ̀lú ọ̀wọ́ tó fi jẹ sẹ́lẹ̀tì yìí kí lórúkọ ẹ̀. Gbàjàbí Àbílà. ọmọ àlè tó wá láti ṣe Texas gbogbo ẹ̀yìn ara Texas má dùn lọ. Gbàjàbí Àbílà. Gbàjàbí Àbílà bẹ́ẹ̀. àdínú àdínú. ọmọ Yorùbá ni wọ́n rẹ̀lẹ̀ jọ. àwọn ọmọ ẹ má dùn lọ. àbẹ̀pá àdúgbò ti wà ní Texas. aláìsàn ti di stabilize. so wọ́n yẹ ní. so wọ́n ti ń gbìyànjú wọ́n ti plan bí wọ́n pẹ́ tí Tinubu bá ti tọ́

ṣe ní àwọn tí wọ́n tó ń kó wa nínú ẹrú ilẹ̀ Yorùbá hmm. wọn tó five hundred mo ṣàṣekọ̀ fún ilé ẹnu káwọn wọn tó five hundred ẹnu kọ́tọ́ wá ní àwọn péréṣe àwọn tọ́ọ̀kì àwọn ọmọ aláìní àwọn ọmọ hello mo kíwákíwá mo kíwákíwá ò gbogbo ibikíbi tẹ bá wà tẹ́tí gbọ́ mi àbí tẹ́tí wò mí orúkọ tèmi ò yípadà yèyé dára kò wé yèyé dára kokoko òní mò ń jẹ́ ohun òbútúkẹ jimmy boy àti ìjìnlẹ̀ ẹlẹ́wọ̀n àti àwọn tó kù àwọn yẹn òun lẹ̀ ń gbọ́ yẹn ẹ jọ̀ọ́ ọmọ yorùbá àtàtà ẹ̀yin ọmọ ìran mi ẹ bá mi gbé ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká kẹtẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ wá fún ti gbéyàwó ọ̀rọ̀ ọ̀rọ̀ ti fẹ́ máa dójú sísọ báyìí ṣe mọ̀ pé tó bá ti tásìkò ṣúṣu ó ti dandan kí ni káàwé yìí ó ti dandan kó kó kó kó kó yanu báyìí another stage la fẹ́ wọ̀ yìí èmi rí nírì wípé àwọn dúpẹ́ dúpẹ́ onítìrí àtàwọn followers ẹ̀ wọn ò ọ̀rọ̀ pàǹgbà orílẹ̀-èdè ilẹ̀ yorùbá ó dẹ̀ pé kò padà yé wọn o ṣé wọ́n rò pé bàbá Akíntóyè ń bẹ anybody àgbààgbà ilẹ̀ Yorùbá leaders and elders ilẹ̀ Yorùbá ṣé wọ́n rò pé bàbá Akíntóyè àti Ìgbòho ó ń bá wọn jà ni no nítorí bàbá Akíntóyè ń ṣe leader wọ́n lead wa Ìgbòho dẹ̀ wà lára àwọn tó lead wa bàbá Yílóge ìyẹn ò mẹ́kì wọn an enemy to any ọba ìjòyè àgbààgbà everybody pastor sheik nílẹ̀ Yorùbá torí ìdí ni wípé ilẹ̀ Yorùbá jọ belong sí gbogbo wa ni àbíkílẹ̀ ni mo sọ so àwọn pípọ̀ yìí ọ̀rọ̀ yóò yé wọn o ọlọ́tẹ̀ gbáà làwọn eléyìí wọ́n ní tí wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tẹ́ ṣe fetí gan nísìn ipe tí wọn ò bá sún ẹ̀yìn Tinubu wọ́n sún ẹ̀yìn wọ́n sún ẹ̀yìn yẹn ò kan yé ti tèmi ẹ̀ níwò bọ̀bọ́n ṣe sọ wípé tí wọn ò bá sọ ẹ̀yìn wípé àwọn governors ilẹ̀ yorùbá àwọn àgbààgbà ilẹ̀ yorùbá àwọn ọba àwọn pásítọ̀ bíi bàbá wa adébóyè àwọn ṣéíkì àwọn governors àwọn senators gbogbo wọn wọn ní yorùbá nation ni wọ́n fẹ́ join tí wọ́n fẹ́ tẹ why not if not àbí kí lẹ ní mo sọ kí ni nǹkan tẹ̀yìn àtẹ̀mí tá a ṣe ń gé wọn jẹ látijọ́ ọjọ́ yìí mo máa ń sọ tèmi o èmi ò mọ́tọ́dọ́ tèlómìn mo máa ń sọ wípé mi ò ní personal hatred sí ọmọ ilẹ̀ yorùbá kankan bó ti ń wù wọn torí kò sí nǹkan tí mo ṣetán ni kí n má ṣe ìdí tèmi ṣe ń kanra mọ́ wọn òun ni wípé bí ilẹ̀ yorùbá ṣe rí ó kù díẹ̀ káàtó the only thing tó wà lẹ̀ gbogbo wọn náà ti mọ̀ pé nàìjíríà ti tàn nàìjíríà ti finish ṣó dìgbà tó bá di ogun tó di woro sí woro tó pa àwọn èèyàn wa kó tó di pé a máa sọ wípé a fẹ́ dá dúró ni ẹ jẹ́ ká dá dúró ọ̀pọ̀lọpọ̀ yín tí ọ̀rọ̀ òdẹ̀ yé láti ọ̀dọ̀ ti tèmi tẹ́mi ṣe sọ̀rọ̀ sí Tinubu òun ni wípé a ní kí Tinubu kí wọ́n darapọ̀ mọ́ wa kí wọ́n fún wa ní maximum support bó bá ti wá jẹ́ páwọn ni wọ́n kọ́kọ́ jẹ first president nílẹ̀ Yorùbá ok àjẹ́ pé ilẹ̀ Yorùbá àwa ara wa ni kò ṣe Nàìjíríà àwọn nǹkan táwa sọ nìyẹn tí wọ́n bá wá sọ wípé wọn ò gbé fún Tinubu ẹ̀jọ́ tí wọ́n wá sọ wípé nísìnyí àtọ́ba àti ìjòyè àtàgbà àtọmọdé nílẹ̀ yorùbá àti gómìnà àti sínétọ̀ àtọ́ba debi bàbá wa ọ̀ọ́ni àti gbogbo wọn pátá bàbá adébóyè àti gbogbo wọn tó wá sọ wípé yorùbá ti tó lọ náà nìyẹn àwọn fẹ́ jọ yorùbá nation ọ̀ọ́ kí ló bá dé bẹ́ẹ̀ jọ ẹ̀yin èèyàn mi ṣé kò ṣe nǹkan tá à ń jà fún láti jọjọ́ iná nìyẹn tá a ṣe lẹ́kọ̀ọ́ mọ́ wọn látọ̀ọ̀kan ni ipe kí wọ́n dá sí wa kán dá sí wa kán fọwọ́ kún wa kán jọyìn wa iṣẹ́ yìí iṣẹ́ gbogbo wa ni tó bá wá fẹ́ ṣẹlẹ̀ ta ni wá láti sọ wípé kí wọ́n má wá I don't understand ìbẹ́lòmí ṣe ronú o ẹ máa wo dúpẹ́ àtàwọn òbútúkọ ẹ̀ ṣé wọ́n rò pé Yorùbá nation àárín kọ́kọ́sì kan ni no wake up from your slumber ṣé orí dúpẹ́ tí gbogbo yín wà lábẹ́ wà láì kò sí anybody nílẹ̀ Yorùbá tí dúpẹ́ lè pàṣẹ lé lórí bóyá kò yé yín ẹ kàn ń sínwé tẹ̀lé ni lórí yín ló ti jọba jomijomi lórí ayé yín ló ti jọba jẹgajẹga òun ló pàṣẹ ayé yín because ó ti kó orí yín sábẹ́ bá mi dárúkọ èèyàn kan tí dúpẹ́ kó ní ká lè mọ̀ wípé dúpẹ́ ò já mọ́ nǹkan kan àmọ́ ni kò wá ara ẹran nílẹ̀ yorùbá kò síbi kankan tó gbà dúró bẹ́ẹ̀ ni bá mi dárúkọ nǹkan ẹyọ kan àṣẹ ẹyọ kan tí dúpẹ́ lè pa lórí ọmọ ilẹ̀ yorùbá tó máa múná níbo ṣé èèyàn tí ò tiẹ̀ lè gbé ara ẹ̀ jáde tí ò máa tá àmà dírẹ́sì tá àmù kankan tó ń fèníkú tó ń fọ̀lá jídìde màdàrú tó sọná sílẹ̀ yorùbá tó rò pa ayé bàbá kí tó yè lòun gbógun tì pẹ̀lú gbogbo ogun tó gbé ti bàbá kí tó yà ti gbòó ṣógun yẹn ọlọ́run ò ṣí ogun yẹn kò dójú ogun yẹn kan yín sìn èmi ti wá rí wípé ọpọlọ ẹja ló ọpọlọ ẹ lọpọlọ ẹja náà nígbà tí òun ṣọmọ yíbò ló lóun fẹ́ wá darapọ̀ mọ́ yorùbá nation èèyàn èèyàn ẹ̀yin ọmọ yorùbá tàtà ẹjọ́ ẹ là mí lóye èmi náà sọ tèmi ni o tó bá jẹ́ pé nǹkan tí mo sọ yẹn ó kù díẹ̀ káàtó ẹ bá mi kọ titi yín náà kẹ́ bá mi ṣàlàyé sábẹ́ comment section ṣebí ìjà tá à ń bá àwọn àgbààgbà jà àwọn olórí and leaders and elders wa ó ní wípé wọn ò dá sí wa wọn ò fún wa ní support ẹjọ́ tí wọ́n bá wá sọ wípé nǹkan kan ṣe nǹkan kan torí nǹkan tí wọ́n believe in wọn padà gbélé wọn lọ́wọ́ wọ́n wá rí wípé òótọ́ ní nǹkan tá à ń sọ àwọn wá ṣetán láti darapọ̀ ẹjọ́ ibo ni problem wà bẹ́ẹ̀ ṣe bí nǹkan tá a ní kan ṣe náà nìyẹn ṣùgbọ́n kan tèmi rí bẹ́ẹ̀ òun ni wípé ìwọ àtẹ̀mí tá a jọ mọ nǹkan tí à ń ṣe a ní láti dúró tì wọ́n bí iṣan ọ̀hún torí pé ìṣẹ́jú kan tá a bá lọ síláàkì lásán ẹ mọ̀ ra àwọn ará bíi wọ́n á sọ di pọ́lítíìsì mọ́ yín lọ́wọ́ ni àìnígbà fún wọn láti sọ ìrìn àjò yorùbá nation tó bá wá sọ wípé òkè o that is ó ti wá délẹ̀ tán wípé àwọn náà ti wá gbà wípé the only solution tó kù nìyẹn ká má jẹ́ kí wọ́n sọ di politics gbogbo ọmọ ilẹ̀ yorùbá ló sì ní sí èbẹ̀ àtàwọn blọ́gàsì tájọ ń lẹ́kọ̀ọ́ mọ́ra wa tájọ ń gera wa jẹ lọ́wọ́ yìí àwọn gan nígbà táwọn tó ń tẹ̀lé tó ń bá sọ wípé òkè nǹkan tó kù is yorùbá nation gbogbo wa lájọ máa kẹ́nubó tájọ máa máa sọ àjọ máa polongo ẹ̀ fáyé ni bẹ́ẹ̀ ni torí mi ò ṣọ̀tá anybody ní tèmi èmi ò ṣọ̀tá anybody yorùbá land belongs to gbogbo ọmọ ilẹ̀ yorùbá nídìí ìyá nídìí bàbá tó o bá ti ní ẹ̀jẹ̀ ọmọ yorùbá lára ó ti di ọmọ yorùbá tó o bá ń ṣe ọmọ àlè ìtẹ̀síwájú ìran yorùbá ilẹ̀ yorùbá ọmọ yorùbá how to make yorùbá land great again should be your number one priority even kó má jẹ́ fún ọlọ́yẹ ẹ̀bíyà ọmọ ẹ̀bíyà ọmọ obìnrin ló jẹ́ nílẹ̀ yorùbá àbọ̀mọkùnrin tú ilẹ̀ yorùbá ṣe let us join hand together make yorùbá land great again láti sọ ọmọ kò lè nìyàn dọ́mọ somebody without knowing anybody nǹkan tí èmi fẹ́ nìyẹn mi kó yé ṣe kó yé de ọkọ aṣálẹ̀ kí àwọn ọmọ aládékayé forí adékayé fi gún gbàgede kiri kí ìrọ̀rùn kó dé bá ti ọkùnrin tó obìnrin tọmọdé tàgbà kí ṣé wà kí gbogbo nǹkan máa lọ nǹkan tẹ́mi fẹ́ nìyẹn mi ò ṣọ̀tẹ̀ ọmọ yorùbá kankan ọlọ́tẹ̀ nìyẹn ẹ̀yin ọmọ dúpẹ́ dúpẹ́ fúnra lára ẹ̀ ọlọ́tẹ̀ ni ẹ̀yin tẹ̀jẹ̀ ń tẹ̀lé ó ti wá yé eyín gbangbangbangba ń sìn pé gbogbo ayé ti wá mọ̀ wípé wà láì gbogbo ọ̀rọ̀ tá à sọ pé ìtẹ̀síwájú àgbà Yorùbá nìṣọ kó padà yé eyín níbi kankan ẹ ti ẹ̀gbà mí nígbà táwọn ọba ìjòyè gọ́fúnà sínétọ̀ tó bá wá ní Yorùbá nation lókàn tó ń tọ́tọ́ wọnú Yorùbá nation ẹ̀yin ẹ̀yin ìṣìnwẹ̀rẹ̀ téèyàn kọ̀ọ̀kan ò mọ̀ yín ẹ̀yin jòbòyò ẹ̀yin tẹ́ẹ̀kún gbá tẹ́ẹ̀kún tẹ́ẹ̀jámù nǹkan kan tí ò sẹ́ni tó mọ̀ yín nílẹ̀ Yorùbá tẹ́ẹ̀ ní kọ̀rọ̀ mi ṣe bí nǹkan tí gbogbo wa ti pariwo kán dá sí ni ẹjọ́ bí bàbá ò ní gbogbo àwọn bàbá sọ pé yes ó ti wá tó báyìí ṣé kò ṣe nǹkan tí gbogbo wa sọ ki kí wọ́n ṣe nìyẹn tí gómìnà bá wá sọ wípé torí wọn ò gbé fún bàbá wọn yorùbá nation ní gbígbà kí wá lógun tó wa ń bẹ ṣé wọn ń ṣọmọ yorùbá ni àní kí ìwà àtẹ̀mí ká dúró kán má sọ di politics kán má gbé ìwà inú politics nàìjíríà kí wọ́n má gbé wọnú múfúmẹ́ǹtì yẹn kí gbogbo ẹ̀ kó lọ bó ṣe yẹ kó ṣe máa lọ ká ṣe yorùbá nation movement pọ́nbélé láì undiluted wọn ká dúró tì wọ́n báyìí ká jẹ́ pé yorùbá nation yẹn movement yẹn la máa ṣe wọn ò ní fi divert lọ síbòmí ìyẹn ló yẹ ká dìde lé lórí a ò ní right láti lé ọmọ yorùbá kankan nínú movement yorùbá nation self determination a ò ní right gbogbo ọmọ ilẹ̀ yorùbá ló ní right lé lórí tiwa ni láti mọ́nítọ̀ ipò òkè anybody tó bá darapọ̀ ẹ̀ẹ́yò eh, kò sí wàhálà o ẹ wá lè bá ṣe ṣe ẹjẹ àṣẹ gbogbo nǹkan tó ní kálukú bá ní láti fi jẹ́ kí ìrìnàjò yẹn kó yá ìrìnàjò Yorùbá nation ẹ̀yin ọmọ Òbútúkẹ́ ọpọlọ yín dúdú kò yé yín àbòsílẹ̀ ń bá kiri ọ̀tẹ̀lẹ̀ ń ṣe ọ̀rọ̀ tó wà lẹ́ òye yín àwa ni kò lè gbà gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ló máa gbà á èyí tó bá dẹ̀ láwọn ògbà tẹ́lẹ̀ kan padà wá jí tí wọ́n rí nǹkan tó ṣẹlẹ̀ tán láwọn wá gbà wọ́n wá sọ̀pọ́ọ̀tì you are welcome láti ọ̀dọ̀ ti tèmi mi ò ní problem pẹ̀lẹ́ ní ọmọ Yorùbá kankan o we are one a lè gbéra wá a lè búra wá ṣàìsàn no no no no no ok tó bá jẹ́ ìyẹn òbútúkẹ náà lẹ́wà rí gbà ni ṣe fẹ́ lé àwa kúrò ni ẹ fẹ́ lé gọ́fúnà ẹ fẹ́ lé ọba ẹ fẹ́ lé jòyè dìdìrín níyà lọ́pọlọ yín kéré gan ni gbogbo àwọn brothers and sisters wa tájọ wà lórí social media tájọ ń lẹ́ra wa lóko tá à ń gera wa jẹ ẹ wá sọ fún wọn pé torí wọ́n ti sọ̀rọ̀ ẹ yẹ wọn wọ́n ti dìbò fàṣíwájú wọ́n ṣe tàṣíwájú wọn wá sí nínú Yorùbá mọ́ ẹ yé ṣe bí dìdìrín ẹ má máa ṣe bẹ́ẹ̀ ni pé ọpọlọ yín ọpọlọ kékeré ló wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ lọ́pọlọ rárá rárá ẹ wake up torí mi ò mèèyàn tó ń ní èèyàn tó máa fún yín ní information ní ìmọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ronú ẹ̀yin èèyàn ni ẹ máa gbọ́ o. ẹ ká san gbogbo ẹ̀yin èèyàn pẹ̀lú àṣírí tó ti tú yìí tọ́nà ti jó tẹ̀ wá lọ́wọ́ ni hmm. wọ́n fẹ́ sọ pé ẹjọ́ gbogbo ń táwa bá lè ṣe kó tiẹ̀ tó di pé wọ́n ó gbé fún ò gbé fún ẹjá wa ó ṣe káwọ́ jáde hmm. káwa gba nǹkan wa táwa ti gba nǹkan wa wọ́n ti gbólẹ̀ nìyẹn. ibi tí ọ̀rọ̀ ẹ̀yin ọmọ òbútúkẹ ti máa ń sun mi nìyẹn ẹ̀yin lẹ máa sọ̀rọ̀ ẹ̀yin lẹ tún máa ní kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin lẹ máa sọ̀rọ̀ tẹ́ tún máa ṣùtà ara yín lẹ́sẹ̀ alọ́pọ̀lọ́ yín ti kú nǹkan yín wo lẹ tún gbà ìwọ tó ń gbọ́ mi tó ń wọ̀ mí ṣé ẹ ò gbọ́ nígbà tí dúpẹ́ láwọn ti gbà àbí gbogbo wọn kọ́ ni wọ́n jọ ń sọ pé wọ́n ti gbà ikọ́ wo lẹ tún gbà kó tó di twenty nine twenty nine fúnkẹ́ onírọ́ wọ́n ní ká ẹgbẹ́ ọ̀tá ẹ̀ fẹ́ gbà kó tó di May twenty nine today is fourteenth how many days to go wọ́n ní Okadele bọ́ta ó ní one million dollar láṣọ aṣọ aṣọ eh, army army uniform nígbà tẹ fẹ́ fi one million dollar ran aṣọ army uniform ẹjọ́ nítorí ọlọ́ṣàwọn èèyàn ti mọ̀ pé wọ́n ti yẹ kó ti jí pé bàrà wò bá sa olè nìyẹn ẹ bèrè lọ́wọ́ dúpẹ́ pọ́mọgùn olókojọ́ ọmọ ogun wo ni dúpẹ́ ní tó rán aṣọ yúnífọ́ọ̀mù sí lọ́rùn ẹ ẹ ṣe sọ fún dúpẹ́ jẹ́ kó yé dúpẹ́ àtàwọn wèrè tó ń tẹ̀lé tán bìlíìfù ẹ̀ tán jọ máa ṣègbè papọ̀ wí pé kí ni pásítọ̀ Báńkọ́lé ti bá yé yín jẹ́ gbogbo ẹ̀rẹ́ yan aṣọ yúnífọ́ọ̀mù pólísì yúnífọ́ọ̀mù kíníkan yúnífọ́ọ̀mù ó fún ilé iṣẹ́ kó ṣì dànù ẹ lọ́rùn lédè tí Báńkọ́lé dé tó ní wọ́ríọ̀ ṣẹ́yìn èèyàn ti gbàgbé ni wọ́ríọ̀ wọ́ríọ̀ yìí wọ́ríọ̀ warrior he warrior he warrior he àti warrior he àti warrior he àti warrior ha he àti bàtà àti yúnífọ́ọ̀mù àti káàpù ààrẹ kankan more than ten million ni ni ni Bánkọ́lé olè bara owó òun ló gbà tó fi ṣe warrior he tó fi rán yúnífọ́ọ̀mù tó fi rán gbogbo ẹ̀ gbogbo information yẹn sì wà lórí fóònù mi dè ni. Mm so tí dúpẹ́ bá wá pariwo uniform ẹ bá mi béèrè pé káàpù wo ló káwọn ọmọ ogun sí ibo ló káwọn warriors sí ẹ jẹ́ ẹjẹ́ ayé sí àṣírí kékeré ní last year gan last year nígbà tí you know hmm, oh, tí you know nígbà tí wọ́n ní kọ́ meeting kí dúpẹ́ tó fẹ́ bá àwọn warriors sọ̀rọ̀ wípé kí dúpẹ́ ọkọ̀ join meeting pọ̀ fẹ́ ní meeting pẹ̀lú àwọn warriors kò sọjọ́ tí dúpẹ́ báwọn ṣe mítì pẹ̀lú wọ́rẹ́ ọmọ sọ pé òun ò ráyè òun òun bí sí òun ò ní time one day lẹ́ẹ̀kan báyìí kò bá wọn ṣe meeting àwọn yẹn ò sì believe in her anyway ṣebí àìrò pé yàn gidi ni tán ṣe ń pọn lé ńgbà yẹn dúpẹ́ ò ní wọ́rí ẹ̀yọ kan báyìí ṣé eléyìí tó gbé owó fún àpótí ẹ̀rí tí yẹn mowó lánàá tí gbogbo wọn tó ní kọ́ lọ́ máa wá wọ́rí ọ̀kiri tí yẹn lọ sọ́dọ̀ àwọn àgbẹ̀kọ̀yà kan náà kankan náà ó wà lábẹ́ ọ̀dọ̀ ẹ̀ ń bẹ̀ táwọn náà lọ ń kùn sáwọn kan tó lérí gbogbo wọn ìgbà tẹ́ lọ ṣọkú báyìí kí ló dé táàrí gbogbo wọ́rí ọ̀ ẹ yé ṣe bí wèrè ẹ yé ṣe bí wèrè ẹ̀yin tẹ́ máa lísì tẹ́ máa bìlíìfù ọ̀rọ̀ wọn irọ́ náà ń pa kò sí kàkàtà ní torí dúpẹ́ bá ní wọ́ríọ̀ tó fẹ́ kó yúnífọ́ọ̀mù sí lọ́rùn kí ló dé táwọn wọ́ríọ̀ yóò jáde nígbà tó ṣe ọkùpáì wọ́ríọ̀ mélòó lẹ rí ń gbà ọkùpáì wọ́n tún ní kán tún sáré kí dúpẹ́ sáré jẹ́ kán gbà kan tó fẹ́ gbà kó tó di may twenty nine ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ti gbà á ni lẹ́yìn tẹ́ ẹ fẹ́ gbàdélé jáde wàhálà wa mo fọ́ o lẹ́yìn tẹ́ ẹ lẹ́ẹ̀ fẹ́ gbàdélé jáde ká ẹ lọ gba kọ́kọ́rọ́ lọ́wọ́ jíde sanwó-olú lẹ́wọ́ ní jíde sanwó-olú ṣé ẹ rí wọn bó ṣe máa ń play game ṣé ti ráyè wọn wọ́n ti mọ̀ ẹ́ pé wọ́n tún ti lulẹ̀ again ẹ wo nǹkan tó tún fẹ́ fi mú yín wọ́n ti mọ̀ ẹ́ wọ́n tún ti lulẹ̀ ègé the same Jídé Sanwó-Olú tẹ́lẹ̀ ti lọ fún ní lẹ́tà láláwùsá the same Mákindé tẹ́ ẹ sọ wípé ẹ fẹ́ lọ gba kọ́kọ́rọ́ ẹ̀yìn adelé ẹ fẹ́ lọ bá lọ́fíìsì tẹ́ máa lé wọn jáde abọ́sípò ẹ̀tọ́ wa òun ló tún ti rí pé wọ́n fẹ́ wá gba Yorùbá nation ah, ayé yín ò wù wá minus ilẹ̀ jẹ́nu movement ìṣẹ̀ kò sí ọ̀nà àbáyọ fún yín mọ́ minus ilẹ̀ jẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tèmi fún ẹ̀yin gómìnà ọba aládé ìjòyè ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ yorùbá àti sínétọ̀ àti àwọn àfà àwọn sheik gbogbo ìránṣẹ́ ọlọ́run alàyè ọ̀gá ògo tó níṣẹ̀ṣe àti gbogbo yín tẹ́ ẹ bá ti wá rí wípé lótìtọ́ àti lódodo ariwo tá a pa òtítọ́ ni pé ká dá dúró adẹ̀tí tó láti dá dúró èmi kí yín káàbọ̀ o ṣùgbọ́n ẹ má gbúrò ìpẹ́ máa gbé ìwà politics yín wọlé ibi táwa yìí irú èmi báyìí tá a máa dúró sí nìyẹn ṣé rí gbogbo rọ̀tìrọ̀tì yamayama tá ẹ̀ ṣe nínú nàìjíríà kò lè wọnú movement it is called movement ẹ lè wá o kẹ wá rò pé bóyá ẹ máa sọ di politics o ibi tí èmi máa jókòó tì yín lọ́rùn sí nìyẹn a ṣe politics nínú yorùbá nation movement fine tá a bá di tó bá declare yorùbá nation tó declare yorùbá land nation of course ó dodo ká ṣe politics ṣe bá máa yọ president a máa yọ gómìnà senator àti gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn but dábàáyì uh, ṣe movement yẹn kò sí nǹkan tó ń jẹ́ politics ibi tẹ́ ti máa bẹ̀rẹ̀ wèrè yẹn tẹ́ máa fẹ́ fi gbógun ti movement ìyẹn ni mo fẹ́ kí gbogbo wa ká mú gbọ́ bọ̀ wípé kẹ́yìn àtẹ̀mí ká wá sọ wípé ọba o wọ́n fẹ́ wá ẹjẹ àkìtòrí táwọn bá ti ṣe kinní kan fún Tinubu o wọ́n wá ní Yorùbá nìṣọ fẹ́ darapọ̀ àti àwọn gọfúnà àti gbogbo everybody ká wá máa sọ wípé rárá wọn ò tó bẹ́ẹ̀ àgbùdọ̀ jẹ́ orí tayín Jimmy Boy àti gbogbo gúrùpù yín àti dúpẹ́ ìyá yín àti ìjìnlẹ̀ ẹlẹ́wọ̀n orí ta yín wọ́n ti gbàṣọ mọ́ yín lórí alẹ́ ìlọpọlọ ẹ̀ lè dánú rò ẹ tún Wisconsin ẹ gba nǹkan tó fẹ́ gbà kó tó di May twenty nine lẹ́yìn ìgbà tẹ́ sọ pé ẹ ti gbà lẹ́yìn ìgbà tẹ́ ládélé ń bọ̀ adélé là ń dúró dé báyìí kárí ẹ̀yin tẹ́ ẹ̀ ládélé ẹyọ kankan bí kankan tí ò sí nǹkankan ẹ̀ ń one million one million dollar kọ́ ẹ fẹ́ kú ẹ̀yin tèmi jàre kí lẹ fíì lórí ọ̀rọ̀ yìí ẹjọ́ ṣé kò ń ṣe the same thing nǹkan tí à sọ wípé káwọn àgbààgbà yẹn kí wọ́n bá wa dá sí tó bá jẹ́ pé wọ́n ti wá sọ pé wọ́n ti wá rí náà lóòótọ́ wípé that is the only option tó dẹ̀ wá gbórí wọlé kí ló dé ta ni wá láti máa sọ wípé wọ́n ká má gbà fún wọn kí ló dé adena part of Yorùbá land ṣáwa nìkan lè dá ṣe ni ṣá lè dá ṣe ni ẹ má máa rí Yorùbá nation movement bíi kọ́kọ́sì àárín àwọn kan náà gbogbo wa pátápátá ni kí ló dé tí bàbá wa Ìgbòho ṣà ní October 2020 October 1st 2020 tí àwọn bàbá yẹn sọ pé wọ́n jọ máa jáde láti ṣe rally tí gbogbo wọn tọ́kẹ̀yìn sí Ìgbòho ṣe bẹ́ẹ̀ rí fídíò yẹn bẹ̀ nígbà tí Ìgbòho sọ wípé ẹ̀yin bàbá àwọn yìí ṣé bẹ́ẹ̀ ṣe sọ̀rẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣe sọ̀rẹ̀ Ọlọ́run á da ẹ̀yin nu Ọlọ́run eh, because Ìgbòho kárì wọn ó fẹ́ wọn Pa Adébánjọ gan fọ ohun ránṣẹ́ ní ìgbà tá a ṣe rálé Èkìtì tí President Buhari pe àwọn àgbààgbà Pa Adébánjọ wà bẹ́ẹ̀ after tó kúrò l'Àbújá wọ́n pe Ìgbòho náà ìpè kọ́ lọ sí ní agbẹ́já kọ́ máa pariwo restructuring ìgbódè nínú Yorùbá nation làwa máa pariwo so ìbọlẹ̀ ti wá rò pé bóyá à ń bá àwọn bàbá jà a ò bá bàbá jà o ẹ̀yin ilẹ̀ ń ṣọ̀tá èmi ò ṣe ọ̀tá àgbààgbà ilẹ̀ yorùbá èmi ò ṣe ọ̀tá ọba aládé kankan èyí sì ṣọ̀tá ìjòyè abèjìgbàlẹ̀kẹ̀ lọ́rùn ìyálàjẹ́ ìyálọ́jẹ́ mi ò ṣọ̀tá wọn o gómìnà sínétọ̀ anybody nílẹ̀ yorùbá èmi dẹ́rẹ̀ ò ṣọ̀tá yín torí kò sí nǹkan tí ẹ gbà lọ́wọ́ mi kò sí nǹkan tí mo ṣe tẹ́ni kí n má ṣe ọ̀rọ̀ ilẹ̀ yorùbá tí mo bá sọ̀rọ̀ sí eré pé mi ò ń like àti lọ sí private life yín torí private life yín kọ́ ni problem mi àníkẹ́ bá wa dá sí kájọba ilẹ̀ yorùbá ibi tí problem mi wà nìyẹn èmi sì mọ̀ wípé ìyẹn ọmọ yorùbá àgàgà tẹ́ ẹ̀ rí jẹnu madness nàìjíríà ọ̀rọ̀ tó ń wà lẹ̀ yìí ẹ ò ní dá wa lóhùn lèmi ṣe ń lẹ́yìn lóko láti ibi tó jìnnà torí tó bá fẹ́ kí yorùbá dá ẹ lóhùn kó ṣe nǹkan tó bá lọ ń gbẹ́bọ kàǹkà tó ń wu orí ẹ̀ tó ń koríkì tó ń ṣe kinní kan ó máa máa bìlíìfì pé àsọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́hùn ni màdìá àsọ yorùbá mú mọ wa àsọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́hùn ìwọlẹ̀ tẹ́mọ́lẹ̀ lójú egbò ẹ̀ ó bá ti bú ẹ ẹ́ kinní kan pass the message sí i àádẹ́ máa rún lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ̀ kò fa ẹ bá ń gbẹ́bọ fún yàn kò sọ pé kíní kan torí pé gbogbo wa lájọ máa jọrọ ẹ ẹ jẹ́ ká rántí pé yorùbá nation ìwọ tó bá ṣe yorùbá nation ó ṣe torí Ìgbòho ó ṣe torí bàbá Akíntóyè ó ṣe torí ara ẹ torí àrọmọdọ́mọ ẹ nílẹ̀ yorùbá torí generation tí wọn ò ní bá generation tiwa ẹ tá a bá dàgbà tá a dògbò tí gbogbo wa lọ tán torí tí wọn là ń pilẹ̀ ẹ sílẹ̀ ń sìn kó lè yẹ má ṣọ̀tá ẹnikẹ́ni nílẹ̀ yorùbá nínú yorùbá nation tán bá náà ti yá ó ti yá náà nìyẹn kí wọ́n darapọ̀ tiwa ni láti mú wọn ká dúró tì wọ́n bí ìṣọrùn kí wọ́n má yí movement mọ́ wa lọ́wọ́ kí lẹ ní mo sọ ẹ̀yin tèmi àlàyé ti tèmi lọ́gbọ́n orí tèmi bó ṣe kéré mọ́ ò lè mí sọ yẹn ẹ̀yin ìyá mi àti bàbá mi tẹ́ tún mọ̀ jù mí lọ ẹ jọ̀ọ́ mo nídìí yín ẹ bá mi drop comment yín sábẹ́ fídíò yìí kí lẹ̀yin náà fi kí lẹ rò ẹ jọ̀ọ́ nínú pa nǹkan kékeré tẹ́ kí ló yẹ ká ṣe má gbàgbé láti bá mi support brand mi Subscribe to my YouTube channel. Ire o.